ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قسم الله وبعلا نجله أنت رأيك رأيكياتي جفوال فلاوة بألفاوة ألشكاوة síwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ike ọlọ́wọ́ lọ́wọ́ bá kọmọ bẹ́lábi ní àtàwọn aráàlera àtàwọn sùfábà rẹ̀ ìtẹ́lọ́wọ́ bá kúsànú àwa náà pẹ̀lọ́wọ́ òbí wa àtàwọn alfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lọ́gbà olùmọ́sá sànú ما بين وفاة الرسول إلى مقتل الحسين رضي الله عنه سنة واحد وستين الإجري àwọn àsìkò tó kó díẹ̀ náà ti fi ṣíwá ní ẹ̀sì tí àlàfà ń sàlàyé fún wa tó wà láàrin ìgbà tí wọ́n ti sọ̀kù àti títí nípa sínú hussein ọmọ sínú Ali radiyallahu anhuma ní ti ṣíwá ní ẹ̀sì ìṣàhíjìrà tí àbágbàgbé ten years after and ejira abi kokoda ìbáyọ ten years ló kún fifty one years ló kún fifty one years fifty one fifty one years ni la fáwọn ròyìn fún wa kọ́nà ọba subhanahu wa ta'ala kó bá sa fáwọn ẹ̀dá sí ọ̀rẹ́ ọlọ́gbà ẹ̀fọ́wà Usman bin Muhammad Khamis ọ̀ṣẹ́ láti ṣe àṣeyẹjú ọ̀rọ̀ fún wa nípa nípa máa gbọ́ nípa sínú àwíyá sínú usman sẹ́dínà ali àti bẹ́ẹ̀ lọ láwọn ọ̀rọ̀ tí ọba mú ogun ẹ̀là fásitì àyè fún akọ́lọ́ba akọ́wà fàfàrẹ́ sàn rẹ̀ lọ́ba ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah sam àwọn kan sẹ́dínà Muawiya ni à ń kà lọ́wọ́ a ti kà á ti rí bó ṣe gbìyànjú bó ṣe fi sílẹ̀ òkú sẹ́dínà wọ́n fún ní bank check wọ́n sọ fún pé kí mú wọn lọ tàídìn tó fún un kùsílẹ̀ sẹ́yìn rẹ̀ nígbà tó gbogbo sí ní akan bọ̀ àti sam wọ́n gbogbo tó bá wù kọ̀kọ̀ sílẹ̀ gbogbo náà sẹ́ àwọn afáàní kọ́lá bá fún wọn òun tí kí máa wẹ̀ kú lórí rẹ̀ ni máa wẹ̀ àti sẹ́yìn rẹ̀ ah ìdí ọ̀wọ̀ ìdúrọ̀ fún mi ni o máa wẹ̀ àti sẹ́yìn rẹ̀ kárẹ̀ gbogbo tó bá wọ̀ ọ́ gbogbo wáwẹ̀ ó ti sẹ́rẹ̀ ó ti stamp ó ti stamp ó ti sẹ́rẹ̀ ó ti bá gbogbo ọ̀rẹ́ sẹ́rẹ̀ ó di gbogbo bí sí na afẹ́jẹ́ bèrè fún ẹ̀nà màáwí àmùsẹ̀ èyí lọ́kọ̀ sí na afẹ́jẹ́ fún kò mú fi àlífà sílẹ̀ fún mọ́ ẹ̀dí àkàdé fún àkàwọn sọ wà pé alimọ́bà ti sáà ní rìsẹ́ẹ̀tì náà ti dá ti sí ìjọba màáwí àmùsẹ̀ عام عادات في خلافة معاوية رضي الله عنه àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ lásìkò Muawiya ẹ̀rọ pé nínú àwọn sàhábà kò sáà ẹ̀sẹ̀ tí lásìkò ogun tó tiẹ̀ olóòlù ọmọ sùn ti yẹ lórí ìjọba ẹ̀nà Osman ń tẹ́lẹ̀ yẹ tẹ́lẹ̀ twelve years àmọ́ òun lo twenty years àmì nineteen years plus bẹ́ẹ̀ ni màá kà á يعني كانت خلافة معاوية خير للمسلمين عسكو معاوية ايه كان خلافة معاوية خير للمسلمين قول لو جاء فهم المسلمين انت بيكني اذ انتحت مدة القودي وكواس مدى ربع قصن سلة انقر دارو دا قصن سلة بالقوة سلة والقتال انقراني يعني اصبت سلة ولانقطاع الطمع العاداء لإسعاد فيما عقبه منهم المسلمون الجراء وكفرية ورومس وفاشنز كرياس àwọn mùsùlùmí lójú tó ráyè ní ìsìn àwọn kọlù wọn ọwá fífì gbogbo ojúkòkò wọn ti pé gbogbo tá mùsùlùmí pẹ̀lú àwọn àwọn gbà padà ẹ̀rọ gbà bí nígbà tí sinna ma'awiya ọ gbọ́ pé àwọn ọba kan náà ọba romans romans tó ń gbé àwọn dìkì kan ọlọ́dẹ àti block ọlọ́dẹ kan jẹ́ àgbò òfin náà lé àdán báwọn akọ̀kọ̀ ní ìfà méjì akọ̀kọ̀ ní ìfà jọ kí ìfẹ̀rẹ̀ ẹ bá kí ìfìdí náà kàrà àbọ̀ àwà já wa lọ. ilé ìmọ̀lẹ̀ ìyá gbé àwọn ilé ìlẹ̀kọ̀ ló sọ ọ́ ó di yé wa àpapọ̀ ní ìsìn ọgbọ́n mọ́ta fọ̀rọ̀ yìí wọ́n lọ́ba. ذلك أن المسلمين كلا اللي ووجهوا قوتهم للخارج حيث رفعت راية الجهاد ما دجوك أموتا وبرعوا جعلوا لما شئتان وانتا ما دراية فلاق الجهاد بإذن الله وعادت فتحات باركون سبا واللوء وبكي سنة الله وصار معاوية بالناس سيرة حسنة سيدنا معاوية وعدي يقجوه ذات الدعاء هو يرجع لا لا يتعطى المصدق سوى لما يقرب ما بين ما كان بعيد كان مسلسة واسماء روته لا يبقى في أيامه معارضا له نذكر كثيرا كما تفسير معاوية منها أنها مسلمين أفضل على الرفق فالرجال كله دخل في طاعته بجهد سن معاوية إلا ما كان من شبهمة خليفة من الخوارج أو خوارج أو بقى رمز كنو أو خوارج نكا ترى زمع أو تموتون كنوا كما تنفقون واستعار في عهد معاوية ما يسمى سواعف وسواعتي وبعد كده سيدنا معاوية ó di pé àtẹ̀rùn ní àtòjò ní àmùsùlùmí àmìjògùn ni atojo ni amusulumi amijogun àbíbá súnmọ́ ní àbíbá wíńtà ní kò sí tó káà mùsùlùmí ara ọ̀ lórí àsìkò saif ayé wọ̀híyà gazo tó ṣìtá wọ gazo saif ọ̀nà ni gazo ṣìtá ọ̀nà ni ogun ní tútù gazo saif àti ogun ní ooru kò sí kára káà mùsùlùmí sí méjì ogun ọlọ́kọ̀ bá kí sí máa yà tó gbà wọn sábẹ́ ìkùnà wàhámù àmàlù fi zùmọ̀ nìyí àwọn ìṣẹ̀lẹ̀ ńlá láti ṣẹlẹ̀ láti fi kí ní máa wíyà كانت الدار لصناعة السقف في مصر سنة 54 هجري كما بدأوا يلجروا أو لوك الحفظ ما بدأوا يلجروا بمصر كما في آه، سقف هو كما رو ولا رو المئني وقضوة مقسطنطية سنة 50 àti lọ sí kìrìtìsíà ní ọdún 50 ẹ̀tùsà ìjìrà ṣàlá rasulullah sallallahu alayhi wa sallam anábìrì sọ̀kọ́lẹ̀ báyìí pé awwalu jaysh min ummati yaghzuna al-bahr kad awdabu allahu akbar anábìrì awwalu jaysh àwọn first soldiers من أمتنا الأمم يجزون البحر فوق لجو من ريوكم هذا أوجابوا أبي وما يقول جمع الجنة جمع الجنة لما وأول جيش من أمتي يجزون المدينة القيصر مكفور لهم أما صدقت فقوتوا وقالوا له قيصر أما باتي لو فرجوا أصل معاوية يعني في فات أمار يزيد لجبوه أوديوا تما شيء ما زبا عن شيء لي وما إلى ذم شيء لي سيدنا يزيد وما شيء لي سيدنا معاوية هو رسالهم سلام السلام إذا هو رسول إمام بخاري لو قال سوا هو رسول مش إمام سلطان هو روا أخرج أبو في كتاب الجهاد إمام بخاري روا باب ما قيل في كتاب الروم نصب على الدام على روم الزبون وكذا أمرت أخرى أتبقى ولا كلمة أتبقى سنة 54 على الهجرة تيجي تتوالد معاصرة قدام سواء سواء لي وعاصرها إلى سنة سبعة وخمسين وقوة ملك زقود هذه دول جنبك بالولون في في فوية أفعيجرة في سنة أفعيجرة وتم الفتح بقريت قريت يقريت ológun gbẹ́gbẹ́ ìlú ológun yẹ kírèdì náà àwọn arómù rodis àti rodis wọ́zẹ̀ ráìtà àti ráìtà wọ́sọ́sà àti sọ́sà àti tìjìtàn àti àwọn ará àti tìjìtàn gọlùkù jìsàn àti wìtà àti àwọn ọ̀sán àti gbogbo olú ilẹ̀ màrí àti tìjìtàn àwọn Pakistan aláàbí àwọn olú yẹn kọlọ jàrá kọlọ mọ́kà ẹ̀ màrí wọn kó tó wọ ẹ̀wù wọn ẹ̀ màrí àwọn ọkọ̀ yẹn ما ولينا إيه وبلاد الفندة أتلو بناء الكيروان يقولوا الكيروان كان معاوية قد بعث عقبة بن نافع إلى أفريقيا سيدنا معاوية ونورا سيدنا نافع يقول عقبة بن نافع في عيبه اللغة نفسه فكرة بعد سيدنا عمر بن الخطاب رضي الله عنه náà mùsùlùmí wọ Egypt bọ́júmọ́ wọ́n máa zùn sí ọjúmọ́ láì máa wíyà ìfìdí bẹ̀rẹ̀ ó ti wà lójú káwọn náà di mùsùlùmí o ìjọba àfààní bọ́ fà pé bá ń sọ̀rọ̀ nípa táàríhì Islam sí Áfíríkì olùmọ́sọ̀ ọkùnrin bin Nafi ọjọ́ ọkùnrin bin Nafi ọlọ́wọ́ àná tó tọ́lọ́wọ́ lọ́wọ́ ọlọ́wọ́ fún àwọn alọ́ká tó ń bí wá sí Islam lọ́pọ̀ ọkùnrin àwọn bí wá sí Islam ó ní ọlọ́mọdé wa kò gbàgbọ́ Islam láéláé ó di àwọn ẹni wọ́n ti wá láyé bí náàfẹ́ lọ́ta ọ̀rọ̀ ń pa rẹ̀ bí a ọlọ́ọ̀bá kọ́ bá kẹwàá kọ́ bá gẹ̀ wọ́n ó di mọ́ sọ mọ́sọ́lá náà nìkú bẹ́ẹ̀ náà bàbá tó kọ́kọ́ gba ìsìlám nínú agboolé wa wọ́n di záàbù àdúà ó di wọ́n di záàbù àdúà ọlọ́ọ̀bá fi ní wọ́n bí àwọn bàbá wa àwọn bàbá wa sínú ìsìlám tó yá bá wa náà sínú ìsìlám pẹ̀lú láàrin orí láàrin عضي أبو بكر الشين أما عبد النافع ولو أفريكا كان معاوية قد بعث عبد النافع إلى أفريقيا سيدنا عقبة بن نافع ونسينا معاوية ونسى أفريكا àwọn agbóhìn làìlà àwọn agbóhìn láfíríkà bí sí ìgbà wà fúlàgbà ayé ibi tí gbogbo òṣèlú ní áfíríkà wà tá kairawan ọba wọlú kairawan ọ̀pára mọ̀ orí bẹ́ẹ̀dọ̀ ní àwọn àsìkò yìí àwọn agbó àwọn agbó àwọn agbó pọ̀ gáà لا يرام بالسباع لا ترام من السباع وحيوان وحياة غير ذلك من الدواب زي اوان انا قطع اوانكم اوان كنو اوان جلنا لا كم بيوم سواء وصعبة سواء وصعبة الله أكبر فدع الله عليها سيدنا معاوية سيدنا قطب النافع وابدوه بعلم او كنيوي او اقليم وعلم معاوية جريوة وعلم وانا وعلم اقلو الله اكبر الله فداء الله أبردها الله عليها ولم يبقى منها شيء دب او كنا قد الله المنتقل به جري كل الا خرج قاربا وانسكوا من ويني حتى ان السباة كانت تحمل اولادها nígbà ẹ̀rí kí ni wọ́n ẹ̀rí ẹkùn tó ti gbọmọ sẹ́yìn tó ń tọrọ kọlù tọrọ kọlù ṣe na ọpa náàfẹ̀ tí kọ́ bá fún wa ní áfíríkà ibẹ̀ ọlọ́ọ̀bà kó bá sanwó lẹ́sàn rẹ̀ àbí àwọn fi dé àwọn ẹranko gbogbo àwọn àwọn yẹn tí máa ó di wa ọlọ́ọ̀bà kó bá sanwó lẹ́sàn rẹ̀ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà nínú ìlà ìlà ìgbòho ní ìsìn àti parí ọ̀rọ̀ khalifa ọ̀tọ́ abọ́sọ̀rọ̀ ọba bí àwọn èèyàn pé ọ̀rọ̀ tí ànábì bá sọ ọ̀lára gbígbà láti ti ti pé máyàn tí kò ánìlà hàwá ni in huwa illa wahyi wa olùfẹ́lú ẹ̀mí kí n tí ó sílẹ̀ ní ọlọ́run kọ́ sọ̀rọ̀ a lọ pé àlísà àlísà ti fi two years ni lẹ́yìn náà ọba làwọn èèyàn máa jẹ àlísà ọ̀pọ̀ thirty years ni lẹ́yìn náà ọ̀yọ́ máa jọba ó di wà nítorí ìṣẹ̀lẹ̀ náà nù ẹ̀rì bí ọlọ́run bá ti ṣe ètò rẹ̀ ọ̀sán ti sọ ẹ̀rì bí ọlọ́run bá ti sọ rẹ̀ من الخلافة إلى ملك يكون يجب خليفة خليفة خليفة خليفة بكي وبا وبا دكو وما لن يودي وما إلى ذلك عندما استقل الأمر إلى معاوية ولما انتقل عمر الى معاوية حول الخلاف الى الملك من ذاتي بادر وصيد معاوية لبقى الكتباتة هو تنجي على ما يكون يرى خليفة هو تنجي يرى بحر كان س... قال سفينة أبو عبد الرحمن مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم فلنبي السفينة أبو عبد الرحمن مولى رسول الله عليه وسلم قال قال رسول الله بالمسلمين خلاف النبوة ثلاثون سنة خلاف جباني كتير ثم يوتي يوتي الله ملكه من يشاء ونوع بجبا ري فانتفع عفوا معاوية الله لو بجبا فلو عفوا عبد الرحمن عبد السلام وني خلافة النبوة ثلاثون سنة هذه يعني خلافة الأمة يوافق تحتيه ثم يوتي الله الملكة هو من يشاء الله عبد الله الإمام أحمد بن الإسواب المسلم سنن الصحيح في أبو داود في سنن كتاب السنة قدي جابوا في خلفاء قدي وكان فيها خلافة أبي بكر سنتان báyìí lókun tí wà lọ́dẹ̀ àlùfà sí na abubakar two years ni bàkìlá fàtà umar ashara sani umar lo three years tí yẹ twelve years àlùfà kọ́ ni bàkìlá fàtà usman isna ashara sana سيدنا عثمان له 12 years طبعا يكون 12 years هي ليها 24 years وعندي ثم كمان وخلافة علي ست سنين أذكر سيدنا علي إذا ست years nípasẹ̀ tí alẹ́ yẹn kọ́ mọ̀ kọ́ máa fi ọmọ rẹ̀ hasan ọwọ́ oṣù mẹ́fà tó lò yẹn ó di wa ilẹ̀ ti fi yẹn dédé wàyíndàmà nàrjẹ ilẹ̀ kótó tààrẹ̀ bá kọ́ra sínú ìwé àwọn ìtàn àwọn tíráta láti anáhù yẹn kóró na àrùkẹ́ ìdíjọ́ kọ́lẹ̀ bẹ̀rẹ̀ kí ana abubakar hakama sanataini wa tara asfaso sidna abubakar ulu two years three minutes وعمر عشر سنوات وعشرين ابن عمر قالوا كيس تو وعثمان اثنتي عشر سنة واربعة عشر ابن عثمان له توفيس فور علي وعلي اربع سنوات وتسعة عشر اشهر ابن علي قالوا فويس يس ناين وعسن ستة اشهر سيدنا عسل له سيس دنس هو مدموع هو صلاة صلاة صلاة راسي هو قوة قد رجل تكني تكيس قد انك اخلت يسيك الباني كنت كفوت عبو من يدي الله فانصوره نعم قال ابن كثير اتا وعدي حسب وزي ما ولا حسن من ربيع الاول سنة ايداء واربعين سيدنا عسل جواني تسك الإسلام نيودون ستوانية تقعية وذلك التمال الثلاثين أنا مبديك بكتية زيدي من وفاة النبي صلى الله عليه وسلم لما تنسى الثلاثة الله أكبر وانا أبي عبيدة عامر بن الجراح قال قال رسول الله صلى الله عليه وسلم قلت بقوله سيدنا أبو عبيدة عامر بن الجراح ìtàríṣà pé awwalo dinikum nubuwa wa rahma ìbẹ̀rẹ̀ gbígbá ẹ̀sìn yìí nubuwa yìí yóò máa jẹ́ nubuwa èrí ìrúgbà àti ìfẹ́ summal mulk lẹ́yìn náà jùbọ́ wà dé rahma wa rahma oní ọmọ àti ìfẹ́ bá bẹ́rẹ̀ ti máa wíyàn kẹ́rù náà jẹ́ summal mulk láàfàrù لينا اجبا وعافا وديا ودعم البرير اسم ملك الباروت لينا ودعم طوع دي وقولوا اول دينكم نبوة والرحمة قولوا طيب دريره يوجد نبوة في رحمة اي امامة النبي صلى الله عليه وسلم للمسلمين هنالك نكي جبا النبي صلى الله عليه وسلم المسلمين ثم امامة عبد الذكر لينا اجبا سنة عبد الذكر سجيد رضي الله عنه وعمر أتجبى عمر وعثمان عثمان وعلي علي في حسن ثم قال الملك والرحمة أبا نجي أتيكاني وهو عادي معاوية ثاني عادي أسكن معاوية ثم ملك العاد آخر بين جبا وآخر أي من التعريف تعافير وهي اتساق بالتراب يعني àwọn tó yẹ pé wọ́n máa jẹ ọba ẹ̀gbọ́n ọba kú ọmọ ọmọ àdúgbò àwọn ẹ̀rọ dárík wọ́n súnmọ́ ara wọn látàrí bọ́ọ̀lù pẹ̀lú bó wọ́n tó mú la ó kàkàwòrì hìn tẹ́lẹ̀bà ti yẹ dáká àwọn wá dídò oló bọ̀rọ̀ sọ à ọ̀nà ni pé kò ní nǹkan lọ síwájú wọn bí ti lọ sí ọjọ́ ìjọba bí tẹ́lẹ̀ ẹ̀rọ ni ọpọ́sìtì kí n máa ga kí n máa gbàgbé ثم ملكوا لينا ودبرات لينا جبات وهذا ينبعث مما بعد معاوية ليس سديد بين معاوية سواء من في ملك يزيد بيان يسبق سيدنا يزيد وماري أو الذي بعد يزيد عبيد ولا يزيد هذا عمر بن عبد العزيز سيدنا عمر بن عبد العزيز لهم قبعة كمان لما قبع جمال وبع لهم قبعة سيدنا كمان على القرآن الكريم ولا إله إلا الله قال عصم بن علي رضي الله عنه انت لو عصم بن علي زوايكي وفاة وفاة حسن بن علي سيدنا عسل ما تجيب دوها ولا في مكة المدينة جدا الكوفة توفي خلال عام الفترة حسن بن علي سنة 49 قالوا اتي يسي سواي يسوي دوها لول جباين قالوا اتي يسي بسي بسلاي سنة سيدنا حسن ọmọ àlì ọmọ bá kẹ́ gbogbo wọn lọ́ba ọlá Qur'an radiyallahu anhuma abọ̀ sí bí a ti yazid yazid bin ma'awiya bó ni yazid ọmọ ma'awiya ti wá jùbá ìbáàbí sí ìṣàlá ọmọ bá gbogbo wọn ti àníire ni wọn yazid náà àwọn ni wọn sì gbò kìkì sí àtẹ́bí gbogbo ọmọ ọbẹ̀yìn náà ti kúrẹ́ sí أستغفرك وأتوب إليك نعم وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم امم mistake ni mistake dáfẹ́ kú mistake ni pé ẹnu àwọn ìdílé àwọn sínú ọmọ rẹ̀ sínú àáwíyà náà ni ọmọ àwíyà ni ara àkọni àtìkà ntoni ẹnìkan fi mọ́ brazil wé ìsàmà àwíyà kí ṣe ẹ̀fún mẹ́sì ẹ̀sì sínà ayé àdébìnà sínà àwọn àmínú rẹ̀ sínà kò tábìlì wá ayé máa fi wé ẹ̀rẹ̀ tẹ́lẹ̀ yìí akọ̀kẹ́lẹ̀ àwọn ọ̀tá ìsìlá náà tánù ni tánù ni àwọn èèyàn fẹ́ bọ̀ ọjà tí wọ́n á fẹ́ bọ ọjà wọ́n mọ̀ pé táwọn bọ ọjà direct yóò ti fura kí wọ́n bọ ọjà wọ́n máa mọ̀ bá ìyàwó rẹ̀ jà wọ́n máa bá ọmọ rẹ̀ jà pé ìyẹn dáadáa ni àfáà yìí ìyàwó rẹ̀ nígbà ìrọ̀ ni wọ́n pa ìyàwó rẹ̀ ló ń bá jà wọ́n bá yanjú ìyàwó ti bọ̀ fún wọn wọ́n bọ̀ wọ́n bọ̀ àbúrò yẹn wọ́n bọ̀ àtúrò yẹn rẹ̀ tí o bá láta ikọ̀ ọlọ́ọ̀ká bí máa lónìí wọ́n ní ó ní ìgbèrí nìyẹn tó gbogbo ẹwọ àwọn kùránì yóò nà táwọn oriental àwọn mùsùlùmí àti mùsùlùmí tí wọ́n bú sí ní àjọ mú ìgbà Buhari tí wọ́n pè àbíbù dín sáyẹ̀kẹ̀kẹ́ ẹgbẹ́ Buhari wọ́n bájà àbíbù wọ́n bájà àwọn bá wọ́n níbi àwọn bájà kàrẹ́ ìtàwọn yóò gbà ọ̀tá Islam ni wọ́n wọ́n ní Buhari ọmọ kéwì náà Buhari bá ó di wa àkíyè ni muhaddisi àwọn olórí ẹ̀ àwọn ẹgbẹ́ àwọn arìnrìn ẹ̀sùn díẹ̀ gbogbo ọdún tí àbúrò rírà ó máa pé twenty to twenty five percent àbí nínú àbí orí ọ̀rọ̀ gbà wá ó di wa gbẹ náà àwọn ọjà ni ó di yéyí Allahu ta'ala alam naam. naam. naam. naam ṣe ẹni kọ́lọ̀ ọba gbé sọ́mọ̀ méjèèjì hmm. ah, àwọn wọ̀nyí wọ́n máa tí wọ́n sọ ni inú bẹ̀rẹ̀ gẹ́gẹ́ orí kọ̀ǹtò náà a tún bèèrè ẹni tí wọ́n bẹ̀rẹ̀ ìdí ilẹ̀ méjèèjì wá fún ìdí ni wọ́n sọ wọ́n mú ibi gíga mo fi fún ọ létí nǹkan ọ̀rọ̀ ìkànnì lójúmọ́jú àsìkò sí yìí ọ̀rọ̀ ṣètò ọlọ́lẹ́gbẹ̀jù yẹn gan ó tó wà ní àná yẹn àsìkò sí ó di wa ọ̀rọ̀ gbàgbọ́ kò five minutes ló sọ̀rọ̀ kọ̀rọ̀ ṣètò ọ̀nà fún ṣètò ọlọ́lẹ́gbẹ̀jù ṣètò ọ̀nà wọn béèrè bí kẹ́kẹ́ lọ́wọ́ ìfọ́ọ̀mà àbí wọn béèrè lọ́wọ́ rẹ̀ pé kó dákọ̀ àwọn àbí kò sí nínú wọn ni kò bá àbí alama wa màá tún ní ṣètò ọlọ́lẹ́gbẹ̀jù wà á dábọ̀ wẹ̀dẹ̀ alama alama kí ni ọ̀sán àkúlà ọlọ́run gbogbo ìbàlókọ́ alama ṣètò ọ̀rọ̀ kí ni wọ́n wúlà ó ń tẹ̀ka aládàmà tó ń tàná ẹ̀ aládàmà tó ní nípàdé ẹ̀gbọ́n aládàmà tàná aládàmà tó ní ó di eyín ọlọ́wọ́ kú sànù wa ọ̀rọ̀ àgbọn ọ̀fẹ́ yìí ẹ̀kẹ́rẹ́ ẹ̀ mọ́ni ṣé ìgbà kan ló mọ lọ pé rìwáyà kò ní mọ̀ kò ní mọ̀ kankan bí kí n máa ń kúrò rìwáyà nìkan ní nígbà mo sì mẹkáníkì mo sì lè rìwáyà àbí bàbá tó ti nọ́mbà nígbà mo sì rìwáyà fa n tí rí rìwáyà ti ṣẹ́ẹ̀lú sí ìkéré ti sẹ́nu ni láti wọ́kṣọ́ọ̀bù wa trailer lè tó wọ́n gbà wárò dín trailer wọ́n ti di gbogbo àwọn wáyà tó wà lára fiat fiat trailer ti kẹ́yà gbogbo wà lóyún gbogbo wáyà mọ̀mọ́ wáyà ti tẹ̀lé yìí wáyà ti ní àlẹ́ yìí mo gbogbo mo ti mà mo ti àwọn gbèsè orí mi ní kúrò tí kúrò tí àkànní tí àkejì trailer bá bá bá bá bá wọ́n ti mú ní sinmi àwọn trailer tó láti wọ́kṣọ́ọ̀bù mi mo jẹ lọ báyìí wọ́n ti wọ́n náà wárò dín ọdún yẹ bẹ́ẹ̀dì náà kàkàrà ó di yẹ káàdì ah, máa jẹ́nu àti bẹ́ẹ̀dì àtàkàrà ó wà fún ìgbà yìí òróró kàkàrà yóò tún wá ní bẹ́ẹ̀dì yẹn la ó di yẹn lẹ́yìn irun kò sí ìdàmí ìdúgbò yẹn láti sẹ́nu wọ́n ní àwọn rìwáyà àwọn gbogbo àwọn ọmọ ìtọ́fà yìí gbogbo àwọn eh, kíni sùrájù gbogbo àwọn ọmọọṣẹ́ gbogbo ọba gbogbo àwọn ramọ́ ìdúgbò yẹn ó di yẹn wọ́n mú ìṣòro ìṣòro ìwáyà ajẹ́ gangan ni àbí nàìjíríà àbí bank of Nigeria gbogbo wọn fún àwọn Pakistani tí wọ́n ń kàn fún ìgbà yẹn ibi mo ti máa ṣe wáàzì fún wọn bọ̀kan nu wọn gbàgbé kó nàìjíríà mẹ́tàlá ó bù mí mẹ́tàlá ó bù mí yusuf nílò ó gbé bù mí ní ma fi gbé dáwà professor mascood ó gbé dókítà rẹ̀ ó tún ní rédíò ńlá kan báyìí rédíò ńlá ó yà tó fún mi ní pòtúlù rẹ̀ báàgì rẹ̀ orí mọ́tò rẹ̀ mọ́tò ìlà fi owó yẹn tàbí káwọn lè ra àwọn láti fi kìí ìṣẹ́lẹ̀ kìí gbé ìgbẹ́. ó yẹ àfa àgbèrú lọ́nu wọn nìkan àlọ́ pé mo fi ẹrù wáyà ibi kan máa ń polówó wáyà nìsí. ní ìsìn wọn wàá sọ̀rọ̀ ẹ̀mọ́ wọn máa sọ̀rọ̀ ń pa ẹ̀mọ́ wọn àbẹ yẹpẹrẹ ẹ̀mọ́ ẹ̀kọ́ tí nímọ̀ jù ṣètánì ni ṣètánì olómọ̀ jù ṣètánì olómọ̀ ṣètánì ni wọ́n bí ìgbàlọ́wọ́ sí ọ̀mà ọ̀gbìn mo ní ṣètánì lọ́kọ̀ọ̀kan bàtẹ́yẹpẹrẹ ó ní lórí ju iná lọ náà ò lè ṣe nǹkan fún ẹ̀pẹ̀ báyìí tí wọ́n bá gbé ẹ̀pẹ̀ ó sì fún lágbára sí i ó bíríkì sí i ọlọ́mọdé ara ìlà tí wọ́n bá gbé ẹ̀yẹ lè jẹ́ bíríkì sí i ó sì lágbára sí i iná ni wọ́n fi jẹ́ bíríkì fún ìdàbá yẹn ó sì yẹ yín ẹ̀pẹ̀ lágbára ọmọ ẹ̀pẹ̀ bá tí bẹ́tẹ̀ máa ń di lọ́dọ̀ tiwa àìlómi láti wá bẹ́ẹ̀ yẹ́nì mi yẹ́nì mi máa lò ó ní yẹ́yìn ó lómi mi yọ ó kabiru àbí kìlọ̀ kàbílẹ̀ tíbi ṣe lọ́nu o tó wọ́n máa máa fẹ́ pàjẹ́ pẹ́rẹ́ ẹ̀mọ́ ni ó di yẹn alára máa sọ gbogbo eléyìí lọ kò níyé wọn sí náà lè ní ẹmọ báwọn sọ̀rọ̀ ní ìdíje rẹ̀ lákà ẹ̀wọ̀n ọlọ́wọ́ bá kú sáà nínú ọkàn wa. bẹ́ẹ̀ ni mo fẹ́ kí n tó lù. nfẹ́ ha àwọn ibadu rahman lẹ́yìn ẹ̀yìn tí nara nfẹ́ ha bíbẹ̀ yẹn àwọn arọ̀ nfẹ́ láti gbìyànjú kìí ìtàlẹ́ yẹn lọ́nà kọ́bà jùlọ rọ̀ wọ́n ń gbé sí kìí díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo gbogbo wọn ni kìí àyà kan mo fẹ́ ha sórí mi alladina la yashaduna zura ila maru bil lagwi maru kura àwọn sífà yẹn ti dá jù wọ́n gbà fa náà sífà yẹn kí wọ́n bá fún yẹn sífà yẹn wọ́n ni wọ́n ibadu rahman lẹ́yìn ẹ̀yìn tí nara al'ardi auna wọ́n ibà akátà قالوا سلام عندنا بيتون بربين سبيل وقيام عبي الذين كني يقولون ربنا عصفنا عنا عذاب جعلنا إن عذابها كان جراما بمحادبه قوال له ما أواحا مبرا سلام ومن بكرة سلك وابعني أوكي أما تفاهم كجاز كما جو أنا نسفاهم لا والذين يسألون الزورة أو تفاهم وقوه ويجري كريم kí wàá sojú wọn ò ní jẹ́rìí nípa rẹ̀ wọ́n yìí náà márùn bíi lágùn tí márùn wọ́n tó táwọn ìdílé sọ̀rọ̀ kúrò márùn kìrá àmà wọn kò ní ìdá àkàlẹ́ والذين إذا ذكروا بآيات ربهم وانتم بواز لم يقروا عليها ثم وأم يعلمون بتسي بتسي والذين يقولون ربنا هب لنا من أزواجنا وانتم تبارك الله وباو وتكفي فلدنا ويعووا وذرياتنا تعموا fóòsì àyùn àwọn táwọn máa rí kí ni wọ́n máa dùn àwọn ọmọ síbi ibi tí ní ọ̀dọ́ dáa wọ́n ní ọ̀tún dáa tó bá ọmọ dáa ewu kákùn ní ìsìn ìyàwó ẹ̀ dáa lèwe dáa nkùkù kù sí ìwé àwọn mímọ̀ àti ìbẹ̀rẹ̀ náà nù bá a sọ́mọ náà fìtó wọ́n sì kọ́ sí ẹnu. ó di nígbà alẹ́zínà abilana mi azuwa ayẹkùnrin ọ̀bọ̀nà abilana mi azuwa àjìnà wọ́n zòrò yá kí na kọ́kọ́ tàyìn wọ́n di àná ni mo ti kí na ìmàmà àdúrà ńlá ni ọlọ́run kò sọ̀rọ̀ àdìmọ́dún mọ́tò wà ní markaz Bari bá rí mú ẹwà àwọn ọmọ wa wọn àti islam islam yẹn fi model to the righteous alna le mutakina imama o oh, allah make us model to the righteous ó di wa náà kò sọ̀rọ̀ ní model kọ́lé àwọn yóò máa wá láìsí yín ó máa wá láìsí yín ó máa wá láìsí yín ọlọ́run ní yẹ kó rí bọ́ọ̀ máa bòyí láti rí kò ní bẹ́ẹ̀ ní láìsí àmọ́ ọlọ́run máa bọ̀ àti bẹ́ẹ̀ ọlọ́run máa sọ̀rọ̀ àwòrán ti ná àmì ìràwọ̀ àti náà ọmọ tó ṣe kún bana wọ́n sọ̀rọ̀ àwòrán àti ìlàjẹ́ ẹ̀kọ́ ni ọ̀sán tí ó di láìsí ọmọlọ́wọ́ bá mọ́ mọ́ yóò máa bu àtìrí fún yírí ìdí àwọn ìwà pé ọ̀nà tó dín wọnú àgbọn kò lè yé wọn. ó ní yé àfa zubairu ó ti lọ yà ṣùgbọ́n bí ṣẹ́yìn ní àgbà ọgbọ́n ọ̀nà ọ̀kúta àwòrán yìí wà ó ti lọ nìyẹn tó mú mú kí á fúra ẹ̀ nìyẹn. ọ̀láyàkẹ́ ọlọ́run ọ̀láyàkẹ́ ìgbọ́n náà lọ يلقون فيها تحية وسلامة هم قررهم السلام عليكم والسلام والسلام هكذا الله تعوي خالدين فيها الله أكبر مهدي لقبري حسن مستقرة آه إبتي هون وجهتي إبتي أيها أدوري أدوري أدوري هكذا أوي لو جاري هم يا أبا والله فبقوي فبقوي لولا دعاؤكم لا دعاء تنسيني الله فبقوي ọlọ́mọ bàbá wa ó yẹ yín ó máa yá bá ọdún kó rọ̀bí náà lọ́wọ́ àbò á òkú tí bá kájú àti ìsìn nígbà bí ọkùn sàkàtì dábùtì rí sàkàtì dábùtì fọ́ọ̀mù ọ̀rọ̀ náà nírọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹ kúnnú rẹ̀ gbà máa ṣàkà jẹyà tí ẹ̀ka tọ́ra ó lọ́mọ fi àjọ wa ó gbúdú lọ́nu àwọn ará yẹn ìbáṣọ mahmud ti ya ó yá kó ẹ̀ azórí kó ẹ̀ azórí kọ́mọ èyí wà lọ́kì láti ṣe ìyòkọ́dù Qur'an wà lọ́kì lẹ́wọ̀ táwọn ará kékeré ní àwọn àbá jẹ́ kọ́rọ̀ sórí lọ́kì sí tààbí ìdìgbò kò sí gbogbo lẹ́yìn gbogbo wà náà ó di kò sí gbogbo lẹ́yìn gbogbo wà náà àmọ́ ní ìṣẹ́kọ́ ti sixty five years old arsenal wọ́n gánú bẹ́ẹ̀ wọ́n sixty years wa ọ̀nà tẹ́wọ̀ six years bíyà òkèjì wọ́n ní bíbá kọ́hùn bíbá lórí àlùkò kọ́hùn wọ́n ti kọ́ ti ẹnu darí wọ́n ti kọ́ ti wàhálà mà á bí kásìmù wọ́n gbá wọn nípa ìdíbí kìí mà ọlọ́wọ́ sàrọ̀ náà mú ṣéwù àti lẹ́sọ̀gìnì mọ́múra mọ́múra àyíkì kan mọ́ mọ́múra mọ́dìmá ya mọ́gbà mọ́dà lóhùn tí wọ́n náà ti yá ókè jì ní wọláhì wọláhì wọláhì ẹni kọ́kọ́ lánàá ta ni máa rí kó bẹ̀rẹ̀ náà ó dámì nígbà nígbà lẹ́dí kọ́kọ́ níta ni wọ̀lá yìí ń kọ̀ọ̀lẹ̀ bí ah àmírù ń síra mi wọ́n ń síra wọn bí mo ṣe máa pé ọmọ tó máa gbé sínú ọkọ̀ yẹn ó wá rògbò máa máa sáré lójú ọkọ̀ yẹn ó ní síkọ́ mọ̀ wọ̀nyí ó ní àìdíọ́lọ́jì ọmọ abẹ́rẹ́ ìfìbẹ́rẹ́ ó máa ń pè fún ọlọ́kàn ẹ̀wọ̀n síbẹ̀ náà wọ́n máa wí àbí ó ní àìdíọ́lọ́jì ọlọ́kàn wọn kókó tó ọmọ ẹ̀kẹ́ ọmọ ńlá láǹfààní ló ti yíwọ́ ó sì rà sí ìyàwó kejì ìyàwó kejì sì rà bẹ́ẹ̀ bí ọmọ tó kéré tó ọmọ gbé sínú ọkọ̀ rẹ̀ ó dá sí náà ṣe ọgbọ̀n ọlọ́mọ tó wá bí òun á ràn níwèé àti gbogbo tó ń náwó lọ́mọ ẹ lórí àti dé ìkàwé nígbà tó wá fún wa rí wọn àgbẹ̀ ah! ọmọ yìí ò tó ń wá ọlọ́mọ tó tóbi náà ó ní gbogbo wọ́n mú ma yẹn ọ̀sán nígbà ọ̀sán nígbà bíi àgbà náà rọ̀bà nígbà mú ìyá rẹ̀ ma yẹn òun mú ọjà wọn kan àti àfẹ́ oníbúra kan búra tó wá sí oníbẹ̀ ló ti kí ó sọ̀rọ̀ àlè búra oníjẹ́bẹ̀ yẹn sàn ju yìí ń jẹ́ búra yẹn kọ́ mú kó ń ga lóró yìí bẹ̀rẹ̀ tó ti kàdùn náà kọ́ mọ̀ bọ̀ wá sí bẹ́kà sàn ju yìí àdùnwá sí àdùnwá sí nípe nígbà kọ́ ọ̀mọ́ra àti àdùnwá sí yẹn tó ti bá àyè fáwọn kan ó ní gbogbo àwọn afáàtà àwọn abẹ́rẹ́ sílẹ̀ kò sí wà fáàtì ní abẹ́rẹ́ ó ní máa ṣe òǹkú sílẹ̀ àwọn òun ló kó ládùúgbò ẹ̀ ọmọ abẹ́mi máa fi òun fi gbé sọ̀tà sí ilé ilé ẹ̀dí máa fi oṣù náà máa fi hàn ọlọ́run láti láti tán ọdún yẹn bá kó àmọ́ra àwọn àti àfáà yẹn làwọn bá jọ lọ sí múra wọ́n táwọn àdúgbò dínà àwọn máa fi lójújọ kan òun ti sùn lọ òun kàn gbọ́ ẹkún yẹn lójú oorun ni òun kàn gbọ́ ẹkún yẹn lójú oorun ni káà ní sùkúl báyìí kuma suke jira ijiyar mun wuyi wọn tọrọ Ya, ìlú lóhun yà fóun fún ìdí òun bíkà ìkó lónìí gbogbo ìgbà tó náà yóò lọ sukùl báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí sáà sukùl báyìí sáà sukùl nínú àná bọ́lá sí kọ́mọ̀ ẹ̀ tí yìí bọ́lá sí kọ́mọ̀ tí yìí dáadáa gbogbo ọmọ wa yà ilé ọmọ tó mọ ọmọ ọmọ rẹ ọdọ ọmọ rẹ ọmọ rẹ tí yìí ó ní ní ìsìn ìdí ìnà parí sáà ó ní ìjọ ẹkọ parí sáà ẹ ní ní ọtí kọ́bí ló ti parí parí ìṣẹ̀ báyìí obìnrin ní tó wá tó yí pé oṣù tó wá lọ báyìí níyàwó kan fún ọ̀nà òun àlùwá ní òun àti ìyàwó kan tó wá bí mọ́tò máa gbé sínú ọkọ̀ yìí kí ń ju èmi ní ká pé mo máa ọmọ yẹn dọ̀ nígbà tí ẹ ẹ ẹ èmi ọmọ ọmọ yẹn àti ìyàwó yẹn bọ̀rọ̀ ajá mi ò kàlà nínú sọ̀rọ̀ alọ́bìlẹ̀ ìtìlẹ̀ alọ́bìlẹ̀ àlọ́lá ń bẹ̀rẹ̀ ni ó fi yẹn ọmọ ẹ́ ọlọ́wọ́ fọ́ sùúrù dọ̀tí ẹni nígbà ní abáàzì kó múra àfíìdì lọ pé àfíìdì kó múra bá ọ̀nà àyàwó rẹ̀ ti dáadáa sí lóòótọ́ ọmọ pàmò wa ni àmọ́ tó bá wọ̀ lè di í máa bíi kásìmù wọn náà ti di má zùbẹ́dá ọmọ yẹn ọmọ kékeré rí wọn ọmọ sọ fún yà wọn obìnrin kan ó lá mi rù ó lá ìrìn ẹ̀bí kọ̀ọ̀kan wọn kọ̀ lẹ́gbà mo ní ah, kí n fẹ́ lùpù kó tí àti lùpù àbírí sí báyìí kó kọ̀ yín lẹ́nu ó lè yẹ sí wá mà ẹ̀ ní à ah, ìwọ́n tó ń gbé jíjìnà báwọn bóòlù ti mọ̀ pé káwọn ọmọ onímọ̀ sọ pé bàbá òun béèrè béèrè bàbá òun béèrè béèrè báyìí ó ti yé bá àbá wòsíù wọn náà múra wá wọ̀ ló dẹ̀ náà ọlọ́wọ́ sànù gbogbo a sí àmà ọlọ́wọ́ sànù fúnra yìí wa ìdílé báyìí àti kábọ̀ bá lọ ìtàs ìdílé mi kàn wọ́ lọ to ila ma sha Allah na'am assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh ko mi na Suleiman láti Katsina ọ dákun nìkan ló béèrè ìbéèrè kan lọ́wọ́ mi kò wáyé mi dáadáa mo ní kí n béèrè ìjọlọ́ ọba kó bá wa lóore ní kó lọ́ba kó bá wa sí fún yín ẹ̀rọ kan ní tòun bí o níyàwó nílé àwọn méjèèjì wọ́n wá sun di ìgbóyún àmọ́ ìgbẹ́ ò tí ì ní ìdí ìgbóyún báyìí ní pé àṣírí kù nínú kíra ni pé tí ó ti bá ti di fún pé ọlọ́wọ́ ti sọ di àmọ́ tuntun wọn ló báyìí kò tí wọ forty days kò tí wọ oṣù kan gan wọn ní káyọ̀ bá káyọ̀ bá fẹ̀ ẹsẹ̀ ni àhẹ́pẹ́ sẹ́fì ní dísíkà ọ̀rọ̀ tí béèrè lọ́wọ́ mi yí ìjọ agbára mi lọ àti kí n béèrè lọ́dọ̀ àwọn tó tún ní mímọ́ jù mí lọ àti ní kí n béèrè lọ sàlámù alaykum amtala. wọ́n á rí kún sàlám tẹ̀lá aláàkọ́. wọ́n wọ́n ti sàlámù lónìí wọ́n wọ́n ti wá kámọ́ra wọ́n wá dùn mí so oyún rẹ̀ tó wà lọ bí forty days. Ah. so ọmọ tí mi sì fẹ́yún nígbà wọn ti fi yìí ó ti fẹ́ra wọn o láti Suleiman láti Kaduna ó lè ṣe kó ṣe sùúrù ọlọ́run ti lu ọmọ wọn ní akọ́mọ́sọ pé àwọn ọ̀rọ̀ àwọn òní tọmọ ní ìsìn ọlọ́run jẹ ọmọ náà lábàtà nígbà pé àwọ̀ ẹ̀ nìkan ìsìnkú ìgbìyànjú kó dé kó dé kó dé bímọ yẹn ọdí kọ́lọ̀ọ̀bà sọ̀rọ̀ tàlọ́kọ̀ fi wá sí kóńgẹ́ dáadáa ní sẹ́ẹ̀kì tó lọ́kọ̀ fẹ́ sẹ́yún ó pé fọ́tí lè fi kọ́ fún kọ́mọ̀ tó ẹ̀fẹ́ ní ọdún ẹ̀fẹ́ rẹ̀ kò tó tọ́kọ̀ ti fọwọ́ kọ́mọ̀ tó ti fẹ́mi sílà àmọ́ ẹ̀sẹ̀ rẹ̀ tó jẹ́ ó di àti méjì àti tó fi bínú ọlọ́ọ̀bà ìdí bẹ́ẹ̀sì kó fi nínú ẹlẹ́ ọlọ́ọ̀bà wọn sì kéfì mú sísóyún zinani ó ti sọ abu yuzina ni wọ́n ní option bọ́yá àti sílẹ̀ amẹ́lẹ́kì fẹ́ yuzina ni Allahu ta'ala àlù ṣùgbọ́n ní kọ̀ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ fún ṣe sòwò ọlọ́run kọ́ pàpàlù wa wọ́n máa lọ sí mi six ẹ̀ ó yẹ kó jẹ́mi ṣe lọ́wọ́ ó ti mi six lọ́wọ́ kàbí kan ní ara àkọlùkọ́ ẹ̀yà kọ́ra ìdí mọ́mọ́ ó ní ìpínlẹ̀ bẹ́ẹ̀ táwọn dókítà ó ṣe mistake ìyàwó rẹ̀ lóyún orí bí mo ti ń bẹ́ẹ̀ ọ̀nì ọlọ́run bá kó sà ẹ́. ìrọ̀lẹ́ bí ma tó tó ọlọ́run kó sà ó fi sùúrù lẹ́yìn náà ọlọ́run bá tó bá gbọ́ àti láyé tá a wà yìí àwọn nǹkan ti wà lórí pé nínú àánú ọlọ́run bá wọ́n tàbí pé irú fẹ́ náà kàdánù yìí ọ̀sánà tó tẹ́ nìyí àwọn yẹn máa rúkú jìjì ni wọ́n gbé sí jìjì bọ̀ ní síbẹ̀ láàrin wọn oṣù kàlá náà ní kọ́lá kọ̀ọ̀kan ló kàn ní àwọn bíi arásan oṣù kejì ẹ̀ wọ́n lóyún ọ̀sẹ́yìn wọ́n á fi oṣù mẹ́sàn-án yẹn kún oṣù méjì yẹn jẹ́ oṣù kàlá déédéé lọ́wọ́ láàrin hasan àti ọ̀sẹ́yìn ó di kọ́lá tí wọ́n ti ṣerú ẹ̀ ó di káwọn máa sọ pé àwọn ah, Yorùbá àwọn Yorùbá wọn pé ọmọ rẹ̀ sí kọ́ńtù méjì ọmọ lóyún mi kankan wọn lóyún rẹ̀ ẹ̀rẹ̀ àwọn Ìgbò yẹn wọ́n rọ́ọ̀sì ní ìsinmi Ìgbò wọ́n rọ́ọ̀sì àgbà bí wọ́n tó kọ̀ ọlọ́wọ́ amú wọn kò lè yẹ kó pé ní àdúyàwó kan lọ ọmọ Ìgbò bá sí àwọn báyìí yóò fi yọ àyàwó ẹ̀ lẹ́yìn àtìlẹ́yìn yóò yẹ kó bí wọn mẹ́fà méjì bí àwọn tó wọn bá lọ sí ìjà náà ọmọ wọn dẹ̀ ní ojú ọdún kankan lọ́mọ àti máa láàrin wọn lọ. pé àwọn ibo bí pé kò kí ṣe wáàzì fún ọjọ́ ni wọ́n wà lóòótọ́ àti wọn ní sọ fún wọn pé ẹ̀ẹ́kẹ́ fún àwọn kan ìṣẹ̀lẹ̀ wọ́n pọ̀ jù yín lọ láéláé wọn pọ̀ jù wọn lọ haúsá kan ní ìyàwó mẹ́rin ìyàwó kan ní bímọ mẹ́jọ mẹ́jọ ẹ̀yìn ìyàwó kan rẹ̀ ní wọn méjì kálẹ̀ bí kò sáwọn haúsá kan ní ìyàwó wọn. wọ́n ní lẹ́yìn náà ọmọbìnrin kò ní ẹgbọ́dọ̀ sí ní àwọn ọ̀rẹ́ òun ní ní Europe tó fi yóò pé àwọn mùsùlùmí àwọn haúsá ti jọ pẹ̀lú àwọn mùsùlùmí àwọn haúsá ìyàwó nínú ogun ọdún nínú ogun nílẹ̀ ibò ọdún nínú ogun ìyàwó nínú ogun in fact àwọn àbúrò gan nínú ogun ẹ̀gbọ́n pátá nínú ogun ọkùnrin wọ́n ní bá wọ́n bá tí bàbá bá kú ìfúnmọ́ ìyá ẹ̀ kúkú ọkùnrin ti kú ẹwà ẹlẹ́sẹ̀ máa gbé ojú kí àìfá ara rẹ̀ tòun sọ lórí ara ìyá òun tó wà láàrin ẹgbẹ́gbọ̀n mọ̀ bí ara rẹ̀ àwọn kò sí kí kọ́ kọ́ ogun yìí bí ẹni bẹ́ndì ẹgbẹ́ wọn a lọ sí bìíní lọ sí ṣe dáwà ṣe kí ti kàlí nìkan láàárọ̀ ìmọ̀ sábà kò sí ọ̀la ìwọ ọdún máa sí ẹ wà rẹ̀ àwọn young boys wèrè wèrè wèrè wọ́n á bèèrè alájọ ọ̀sọ́kìtì ní àmì ìrù wa ń gbà náà mo ń bè lọ àbẹ̀rù pé kí ló dé táwọn èèyàn wèrè ní àwọn tí ọ̀rọ̀ ogun ni ó lọ ń bẹ̀ fẹ́ẹ̀sìbọ̀n nígbà kógún wọ́n tó fẹ́ẹ̀sìbọ̀n yẹn àwọn túnbọ̀ lẹ́yìn ọmọ sàfí ni ọmọ sàfí ni nígbà wèrè ẹlòmí lọ tábọ́dì ẹlòmí wà lẹ́yìn ọmọ sàfí omi kò bá wọn. ó di wà sọ abíkọ́lá ọlọ́run tó bá mọ̀nà ìsìlám nílẹ̀ yorùbá náà obìnrin jogún ó di bí a fún náà obìnrin jogún ó obìnrin lè jogún owó àbákọ̀ lè jogún ilé kò lè jogún ilẹ̀ tí ó sọ fún mi ti ti ti ní gbogbo lẹ́yìn náà ó ní yóò abúlé lọ ní ọlọ́run kò sànù wa. wa alaikum salam tìlẹ̀. naam. àwọn obìnrin mọ̀ sọ́sọ́ lára ẹ̀ máa lẹ́kọ̀ọ́ ìdíyà ọ̀rọ̀ ìdájọ́ ìgbéyàwó wọ́n fún ọ̀pọ̀ wọn ní pé wá sí ọ̀tọ̀ ní yóò tàbí ìwé jáde ní o sọ̀rọ̀ ọ̀tọ̀ ní sọ ó tọ́ ni ọ̀tọ̀ mi náà ti gbọ́ àwọn obìnrin yẹn wọ́n ti pè nípa mi lọ́pọ̀ wọ́n ní tó máa ti bí ọ̀rọ̀ búrọ̀ àti ìṣúlẹ̀ kan pé wọ́n máa ti sọ̀rọ̀ fún mi àti ìṣúwà àti mi ní kò yé yìí báyìí ni mo ti ṣe nìyí ọ̀tún bá ń ṣe lẹ́mọ̀ fi ṣe wáàbí ẹni tó bá sọ̀rọ̀ fún mi àti mi àwọn ẹgbẹ́ máa sọ̀rọ̀ fìràwọ̀ náà aina fir'auna aina karuna kar zabu kuma sila kọlọjà man sila abdulkis olabisọrọ àti sila tó bá sọ̀rọ̀ fún báyìí báyìí báyìí ẹni tí ti fẹ́ tàn gbọ́ ẹ̀ kọ̀kọ́ ń bẹ̀ ìgbà àìsàn àìmọye tọ́pá bò ń tàn sọ̀rọ̀ wọ́n gbé ọlọ́run ṣe kí àmọ́ mi gbígbá ọ̀rọ̀ yìí kí n ṣẹlẹ̀ ń bomi náà láti sọ àtiwáàzì ó di ẹ̀rọ ọ̀rọ̀ kí mo ti fi ṣe ẹlòmí náà wíjọ kọ nípa latif yìí nìyí àwọn kan náà ló ń nà ní kí náà fi kásìmọ̀ rẹ̀ nìyí àbí àwọn mẹ́tọ̀ nílẹ̀ pọ̀tífì ó yẹ sọ̀rọ̀ nípa orí àbí ọ̀bìnrin wí kí náà rẹ̀ nígbà pé kásìmọ̀ rẹ̀ gbọ́n rẹ̀ nìyí ọ̀gbà pé ọkọ̀ náà ó di yẹn kura sójà tó kura sójà yìí àwọn kan ló náà nílé ọmọ mi nìyàwó ẹ̀ ó di yẹn bó ti lọ nìyẹn ẹ̀yin lè má rò bóyá so àwọn tí wọ́n ní kó yàwó mọ́jòkò tí kọ́kọ́ mọ́jòkò tí kò lọ́wọ́ mọ́jòkò àwọn mọ́jòkò ṣe àǹfààní fún ó di ọlọ́wọ́ bá kú sànù wa kò dáwọn èèyàn ni anabi muhammad sílẹ̀ bá rọ́ fún súpẹ́ kọ́ yìí kì í sọ̀rọ̀ tó kù tẹ̀lé onímọ̀ onímọ̀ ìmọ̀ abáàlù káwọ̀m ìmọ̀ abáàlù káwọ̀m yẹ fàlú náà kọ́ta wọ́n yẹ kọ́lu yẹ kọ́lu kọ́ta kí ń sẹ̀wọ̀n èèyàn kó máa fi báyìí báyìí báyìí kó máa fi báyìí báyìí báyìí sahabiya kan ló bèrè ọkọ rẹ̀ ó ní ṣé dáhà ń gbà rẹ̀ sálì kí sara wa ọkùnrin ní bèrè ọkọ rẹ̀ dáhùn ọkọ rẹ̀ ní rárá o ọkọ rẹ̀ ló bèrè lọ́wọ́ ìyàwó ànábì sílẹ̀ ọkọ rẹ̀ tó wí ní sahabiya yẹn ọkùnrin tó kọ ìyàwó àbú sẹ́lmà wọ́n ní wa tó bá gbà rẹ̀ ọmọ ìrìn àjálìkì bí sọ́kì àbáṣe kọ̀rọ̀ pé wọ́n náà nàbí máa fi sí àwọn wọ́n ní à ah, ànábì ni àlùfarawé ànábì ìyàwó rẹ̀ bá tó ń sọ fún ìyàwó ànábì pé ànábì ni àlùfáà ànábì àbí ẹ̀kọ́ ni ni ìyàwó ànábì àti fáwọn pé ojú béèrè béèrè yẹn tí mo bì lọ́wọ́ yín tí mo fi báyìí báyìí báyìí kó lọ́ sọ fún mi ìdíbi ni ní bí bá nìkan ò wọ́n máa fi ní haram ní haram wọ́n rí wáyé gbà yìí nínú ìwà ìgbà fún ìsìn àgàn èyí tí àríwá ìgbà àgbà ó di èyí àwọn ìgbà pé inú ilé wọn kan ní òsìmọ̀ sẹ̀rẹ̀ ó ti ṣẹlẹ̀ káàkiri káàkiri ó di yé wa kó dé lọ ní àgbàgbà tv gbọ́bìnú sí àwọn ọ̀pọ̀ ọmọdé tó kẹ́lí mùmọ́ wọ́n ìṣòro ló tún ta yín tiẹ̀ ṣé àwọn kan náà wọn náà ní àbí. ẹ̀ẹ́dà ọ̀n já kìrìsì ìyàwó kan kọ́ náà náà ní ọjọ́ ẹgbẹ́rún kan tẹ̀ ẹ̀rọ kọ́nà owó tí ó gbé àmàndó yìí ni ní ọ̀fẹ́ gbẹ́rù ọlọ́dún kò rí gbé ọlọ́run ti dáadáa fún wa ọlọ́run fún wa ní àwọn alábàárìkà ṣé àwọn tí dáa àwọn alábàárìkà ní ìyẹn máa dùn ní wọ́n máa fún yẹn ní títú ẹ̀mí ó di ìwà ọlọ́wọ́ ẹgbẹ́ àti ọlọ́wọ́ ìyàwó lábẹ́kọ̀ ọlọ́wọ́ bí i àrífi náà tó wáyé ìrífi náà obìnrin yóò máa sọ̀rọ̀ mi yóò di máa ìsàlẹ̀ àti kọ́wọ́ ìwò òdì kó ju ẹ̀wù sí sẹ́yìn ó lè ṣe gàánù kọ́màsì ó ṣe gàánù ọlọ́wọ́ ọjọ́ ìgbà ti gàánù obìnrin nígbà àwọn ìyàwó níyàwó dáadáa kúrọ̀ tó ayé lóde alẹ́ mo ti kí ilẹ̀ ìmọ̀mọ̀ nígbà ìlàrọ̀ yìí nígbà tí wọ́n ti tó ìhàn àti ọlọ́wọ́ ìgbà bí ó ti mú سبحانك اللهم وبحمدك ان لا اله الا انت